kí pòfẹ́sọ aláró wọ́n gbéra sọ wọ́n bọ́ sí di wákàtí kan ó dín ìṣẹ́jú mẹ́rin ni àwọn náà lò ó. kó tó di pé àwọn prof àwọn sọ̀rọ̀ abẹ́sáré sọ fún wa yìí pé a ti kọ́ jáde àdẹ̀dí public announcement call for paper lórí àwọn ọ̀rọ̀ tí ó ń wáyé takò àwọn different uh, eh, team sub team síbẹ̀ pé ká ní káwọn èèyàn kọ́ ọ nǹkan tí ò ní more than five pages lórí ẹ̀ títí ti sin àti rí kí àwọn ẹ̀kọ́ submit à á nídìí ẹ̀kọ́ submit lára ilé ìtọ́ submit kitabul mutamor tó jáde lọ́dún yìí eléyìí náà à á tún kójọ tá a sọ di kí ni kitabul mutamor àfẹ́ láàrin oṣù yìí kó tó délẹ̀ títí di until February gbogbo ẹni tí ó bá ní nǹkan tó fẹ́ kọ tó fẹ́ submit ẹ̀dá kọjá ká submit àti kọ́ àá tún repost ẹ̀ sórí Facebook pẹ̀lú ibi tí ẹ̀ submit ẹ̀ sí kọ́lọ́kó ṣe rọrùn fún wa. الحمد لله رب العالمين صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك الله ألون أترى عليكم إكاتي ọmọ bọ́gà wa anabuwa muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ àti gẹ̀ẹ́nà kọ́kárí gbogbo àwọn ará ilé làwọn sọ̀hábì anabi òfin wa dórí gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá wọn yóò fi dìjọ́ alikiyama gbogbo amasa kàwa náà kúnnú wọn o allahumma amin mo kí gbogbo àwọn àlùfáà wa ní kalẹ̀ èèmọ̀ bíi tí n bá ti gbé àmọ́ mo rò pé ẹ yọ̀ǹda mi gbogbo bí n bá ti gbé náà kọ́rọ́jọ́ ti lọ mo kí àlùfáà wa tí ọgbàlejò gbogbo àwọn àgbàlagbà òfin mímí náà àwọn ọgbàlejò èmi náà fadilatu sheikh doctor inshàlá imran ibn abdulmajid eleha ọlọmọsà sàlékún dáadáa yín o gbogbo ntí à ń rí min alamati qabuli al-amali ni ọlọmọsá rọzákọ yín kọbúlù náà délẹ̀ kọgbà lẹsìn fún yín kò jẹ rere rẹ kọmọ malaye ń bí nìkan kò jẹ rí lálùkìyà mọnà àwọn baba wa lágbé ní ẹkọ àtàrọ baba èyí ń sọ fún àwọn pọrọsọ akóredé mu ní ẹ̀yin àgbàlagbà àwọn mékèèké ẹ̀yin ń ro wa <laughs> látàárọ̀ ẹ sì jókòó látàárọ̀ ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú bàbá. àwọn bàbá wa chairman nígbà tí àwọn àlùfáà wa ti lẹ́yìn làáfáà wọn ẹ̀dà fáàfáà ti wà nù ọlọ́run ọ̀sà àlékún dáadáa yín o. àwọn àlùfáà mi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ju microphone kalẹ̀ olúwa tó ṣe yín lásìwájú dáadáa ọlọ́run ò ní máa padà sí ibú o ọlọ́run ti ń ti ń fún yín sọ ṣíṣe bẹ́ẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ yín o yọ wá jẹ́ kẹ́yìn náà bambi tó lérè mo kí àwọn àlùfáà mi chairman mi àwọn bàbá wa professor Akórèdé Àgbáríjì dòmọ̀ gbogbo àwọn àlùfáà wa sheikhana sheikh Fadul Khalud ọ̀hayyekum gbogbo àwọn àlùfáà mi ń bì yìí ẹ dákun ẹ má bínú mo lè má rántí orúkọ ni o àwọn sheikh wa Tajudeen àwọn sheikh wa dhikrullah ìmọ̀rí ń bẹ̀ ń ná ẹ dákun ẹ yáàfì mi sheikh wa Jawhari ẹ jẹ́ ń pa gbogbo ẹ̀ pọ̀ báyìí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ní òdodo tó bá ké bó ti wù mí ni mo fẹ́ ká gbèǹde báyìí torí ń tí mo sọ kẹ́lẹ́kẹ́lẹ́ tí wọ́n wá gbé jáde ń wàláì mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ àwọn èèyàn wọn jòkó kalẹ̀ láti àárọ̀ yìí wọn ò sì dínkù wọn yà tó ń lé sí ni yóò ti rẹ̀ wọ́n ebi ń kọ́ àmọ́ wọn làwọn ọ̀gbà fún mi bẹ́ẹ̀ o pé ńgbà mọ wá látò dídì Ìlọrin èmi náà wí tèmi náà kọ́lọ́njẹ gbogbo òwúlò ọlọ́run ọ̀sán yìí lẹ́sìn dáadáa o gbogbo àníyàn tẹ ní tẹ fi ń ṣe báyìí ọlọ́run jẹ́ iná òréré rẹ̀ mo kí àwọn ìyá wa náà à ń gbúrò ẹ̀yìn náà àdúrà tí ó dùn mẹ́yìn jù náà ní í ṣe fún yín ọlọ́run jẹ́ jèrè àwọn ọmọ yín ṣẹ̀rí bá mi òun owó ké ọlọ́run ọgbà bẹ́ẹ̀ ẹ dákun ntí wọ́n ní kí n sọ wọ́n ní tatbiqatu fiqhil waqi'. على التعاملات التجارية والاقتصادية المستحدثة gbogbo ìpìlẹ̀ dáadáa táwọn àlùfáà ti ń fi ń lélẹ̀ Dr. Jawahari bẹ̀rẹ̀ rẹ̀ àwọn àlùfáà wa Dr. Sirajuddin asra wọ́n ń foundation fún nǹkan ni èmi ò tún ní máa padà lọ bẹ̀rù mọ́ ẹnu eléyìí tí wọ́n wí fún wa yìí ó tó ọsẹ́ kù kéèyàn ó fi gbàgbọ́ yé kíni ń jẹ́ fíkòlù àkà ká mọ̀ ní ti ń lọ ká lè bá àgbéṣẹ́ rí ọlọ́run kó ṣe déédéé ìtọ́lọ̀ ń gbèrò ìtí ń jẹ́ fíkòlù àkà náà nù torí pé ẹ dákun ẹ bínú ẹ ń yà lọ bẹ̀rù àwọn èèyàn ọmọ yàtọ̀ láàrin fíkìhù àti ṣẹ̀ríà wọ́n sì yàtọ̀ alifariku bayna alifikihi wa sẹríya sẹríya ni e yí padà àmọ́ wa lè mèsì ntapiriti sẹríya níbi fíkìwù wa ẹ̀rí sẹríya òun lòfin ọlọ́run ètí ń jẹ́ fíkìwù ni kí lèmi gbọ́yé ń bi òfin ọlọ́run yìí òun ní máa fi yàtọ̀ lẹ́ẹ̀fi gbọ́ pé fíkìwù ti máa mà bí Hanifa yàtọ̀ lọ́nà kan sí Si alimamu malik tàwọn méjèèjì náà lè yàtọ̀ díẹ̀ sí ti alimamu aṣáfẹ̀yì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tìtorí pọ̀tọ̀ ní fíkíù ọ̀tọ̀ ní ṣẹ̀ríà. àwọn sheikh wa sheikh imran bí wọ́n ti máa ṣe nu gẹ́gẹ́ bí ètò tó kún bí wọ́n bá kọ lẹ́tà sí yàn pé ó bá wa sọ̀rọ̀ àwọn èèjì okun rẹ̀ lẹ̀ fún yàn pé ọmọ fà á lọ́ba òun <laughs> wọ́n wà á kọ àlànà sírò ẹ àṣà dáadáa ni pípẹ́ à ẹ dákun o àmọ́ ń tẹ̀yìn nílẹ̀ mi o àmọ́ ń táwa kí ẹ ni o wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́ mi náà <laughs> wọ́n tún wá fi kún pé tọ́ àmọ́ lẹ́yìn èyí táwa wí yìí wa ma yarahu fadilatukum àbí bẹ́ẹ̀ tí ṣe sì yága rẹ̀ lọ́dọọdún lẹ́nu. <laughs> ẹ wàá rò pa yé àwòkàmọ́ yàrá wọ yọ̀ọ́lẹ̀ mọ́ bí yìí bọ́lọ̀ bá ní a sọ ẹnu wọn bá tẹ wíwù náà wọ́n ní gbogbo ohun tí ń jẹ́ fíkùl wá kè yìí ká wá apply rẹ̀ practically wọ́n wá mú àwọn ohun tí wọ́n fẹ́ ká apply rẹ̀ lé lórí wọ́n dákọ rẹ̀ al'umulatu al-mushaffara al'umulatu al-mushaffara cryptocurrency kí ni fíkì wá kẹ́yìn lórí cryptocurrency ẹ̀ẹ́kejì wọ́n ní tó gba lé tó gba oko nísìnyí GNL ẹ̀ parí ẹ̀ ní ẹ̀ GNLA. GNLD GNLD <laughs> kí ni ojú tí fíkì olùwàkìn ìṣẹ̀ríà náà fi wò ó ẹlẹ́kẹta àtijáratù síbraniya àtijáratù asíbraniya cyber trade lárúbáwá náà nù síbraniya. No. <laughs> sáíbàánù lédè lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọn lórí íńtánẹ́ẹ̀tì lókùn tí wọ́n ti ń tajà tí wọ́n ti ń rajà ó yẹ ká fojú wá kí n ò náà wò ó pé èyí tẹ̀ ń ṣe yìí kí ni sẹ̀rí àwìn pẹ̀. Sheikh Imran mo rò pé mo ti parí àwọn ànásìrò àwọn ọmọ yàrá òun ló èmi ò dùn ó mbẹ̀ òun náà bọ́lọ̀ bá ní kásìkò wá kù àwọn àṣọ yàrá òun náà bọ̀kí n tó lọ bí wọ́n ti tó ilé mi náà ó ti tó kọ́lọ́ mọ́sá sàmànà mi kọ́mọdé mi ó sì wí kọ́mọdé yìí náà ó sì gbọ́. mo fẹ́ pàkíyèsí wa sí nǹkan kan nu tọ́píìkì yìí wọ́n ní àtàmùlát àtìjàríyá wọ́lẹ̀tìsọ̀díyá almustahdatha àwọn tí ò sí tẹ́lẹ̀ ní jẹ́ mustahdatha àwọn àdádálẹ̀ àdádálé òwò kí ni sẹ̀rí àwìn pa ẹ̀ a sì máa ń tí hadithu tẹ́ni kọ̀ọ̀kan wá máa nì hadithu yà ń la wa aisha radiyallahu anha عن النبي صلى الله عليه وسلم أنه قال من أحدث في أمرنا ما ليس منه فهو رد المستحدث anabi lẹni ọba dá nǹkan kan lè nu ọ̀rọ̀ táwa gbé wá yìí ọ̀rọ̀ wo la anabi gbé wá òun ní isilamu anabi lẹni ọba dá nǹkan kan lẹ tí ọba lọ́wọ́ wa wàhùwà rọdún alẹ mọ yọ gbàǹkẹ tọlọ́n kọ́ ọba tọlọ́n àtànẹ́bì mọ́ ọyà kílíà rẹ̀ ká tó máa lọ wájú ǹjẹ́ gbogbo àdádálẹ̀ òwò yìí náà ń bẹ́ẹ̀ nù tá ànẹ́bì ní fàhùwà ìdáhùn lórí rẹ̀ ni pé kò sí ń bẹ̀ kí ni mo wí jàmá kò sí ń bẹ̀ bẹ́ẹ̀ mi ti máa wí níbòmíì kọ́ bá a yé kò sí bídí àánú òwò kò sí kí ni kò sí bídíà nínú òwò bọ́lọ̀ ti gbé sẹ̀ríà bó ti wù ló gbé kalẹ̀ ń. ibi bídíà wà òun lọ́rọ̀ ẹ̀sìn àmẹ́ pé a ah, èéṣe tóun ṣerú cryptocurrency yìí tí wọ́n ṣe lójú ayé ànábì ọ̀rọ̀kọ̀rọ̀ ni o ẹ dákun Islam ò lé ẹ̀mẹ́jà fàlẹ̀ kò sí bídíà nínú òwò nínú àwọn fatiwa tí mo gbọ́ gẹ́gẹ́ bí táwọn àlùfáà wa mágbèjú wa kẹ́mi náà mú kan wa tó fọwọ́ kàn mí lẹ́mí púpọ̀ wọ́n wá bí àlùfáà kan kọ́dà kìí ṣe Nàìjíríà yìí mo rò pé irú àwọn fatiwa báyìí náà làwọn mi ọlọ́wọ́ lórí nẹ́ẹ̀tì wọ́n wàá sọ kalẹ̀ sí àwùjọ tiwa yìí wọ́n bi àfáà náà pé àwọn kan dé o wọ́n ní a máa gba fọ́ọ̀mù mo rò pé bíi cooperative ni wọ́n fẹ́ ṣe àbí nǹkan kan wọ́n wá bi àfáà pé ẹ dákun sí á dá wọn lóhùn ẹ pé kí la fẹ́ ìdáhùn àfáà ni a ẹ̀yin lẹ ní ìdí owó jà wọn sọ̀hábé lọ ní àbá wọn sọ̀hábé. So sí àwọn sọ abẹ́ òrí fọ́ọ̀mù ńlẹ̀ wọ́n máa tà tẹ́yìn wọ́n máa tà á. bí ìgbà téèyàn tó da ojú sẹ̀ríà tó da kodò ni ọ̀rọ̀ òwò ọ̀rọ̀ títà ọ̀rọ̀ rírà kódà bí wọn ò dẹ́rú ẹ̀ wò rí lójú ayé àwọn sọ̀hábé kọ̀sọ́dẹ̀wọ̀ o ntaafaa ni winu ya wọn wá ń pín fọ́ọ̀mù fún yín wọn làwọn ṣe ẹ̀yin ẹ̀yin nídìí owó ju àwọn sọ̀hábí ànábì lọ ni táwọn sọ̀hábí ànábì ò fi ṣerú ẹ̀ wàláì kò rí bẹ́ẹ̀ ànábì náà ló sì wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ànábì sọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńjọ́ kan ànábì ní antum a'lamu bi umuri duniyakum bí n bá jíṣẹ́ fún yín pé ntọ́lọ́ ń wí ní pẹ́ẹ́sìn ẹ̀ choice àfi kẹ́ ẹ mo ti jíṣẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ ọmọlẹ́yìn mi amẹ́rí tó bá dọ̀rọ̀ bó la to ìgbésí ayé ọ̀rọ̀ ìgbésí ayé lọ́rọ̀ òwò anabi ni antum alamu bi umuri dunia kọ́dà ilé mọ́jọ́ wọn anabi lọ sallallahu alayhi wa sallam èmi náà fẹ́ fẹ́ léyìí kún foundations tí wọ́n ti lé e kalẹ̀ káwa bọ́ síbi Crypto currency òun làwọn àlùfáà ń pè ní al-umlatu al-mushaffara sẹ́rí fíkì olùwákẹ́yìn pa ọ̀rọ̀ cryptocurrency ọ̀nà mẹ́ta ni àmọ́ kan lèmi sábà máa ń rí táwọn èèyàn máa polo rẹ̀ púpọ̀ wọn etí ẹ sábà ronú méjì yòókù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì sọ̀rọ̀ ìdájọ́ ṣẹ̀ríà ń pa cryptocurrency àbí lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni the mining of the cryptocurrency itself ah kí ni mú cryptocurrency wáyé òun ni wọ́n ń pè ní mining lédè lárúbáwá àwọn àpè ní kí ni atadin gbogbo cryptocurrency lápèjúwe èyí tó gbajúmọ̀ nínú wọn jù ọ̀nà ń pè ní bitcoin kò sí bí wọ́n ti ń tẹ bitcoin tábà pé iye báyìí la tẹ̀ lọ́dún yìí iye báyìí la tẹ̀ ní ọdún tí ń bọ̀ kò sí. wọ́n ti wá gbé prósẹ́sì kalẹ̀ tí ẹ máa fọ́lò ẹni ọba kọjá náà nù yín ní gbogbo ayé ọba wa nàìjíríà ọba wa ń lo èbó ọba wa ń lẹ lárúbáwá ìwọ́tọ̀ ọba kọjá náà ẹ̀bùn rẹ ni pé ó bitcoin kan ó tún lékún nù bitcoin ti ń bẹ ní circulation sẹ́rí process yìí ni wọ́n pè ní mining ọ̀nà méjì ni wọ́n fi ń ṣe tó sì yẹ kí sẹ̀rí ọ̀ sí wọ́n ṣe mining yìí lọ́nà kan tí wọ́n pè ní proof of work bí wọ́n bá kọ́ ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ̀rí wọn kọ p o w proof of work èkejì ni wọ́n ń pè ní ọbẹ̀ ẹ̀jọ pos àmọ́ pos kọ́ o bí wọ́n bá kọ p tiẹ̀ ńláńlá wọ́n wàá kọ o kékeré àmọ́ wọn náà máa jẹ́ bí pos that is proof of stake. ìtumọ̀ proof of work ṣe rọrọ cryptocurrency bí mo ti wí kò síbìkan tí wọ́n ti ń rọ bọ́ bá ṣe pé èèyàn mílíọ̀nù lónírú kìí ṣe kọ̀mpútà lásán ní máa wọ agbo cryptocurrency o iná ti ń jẹ ọbẹ̀ tó gbogbo àdúgbò yìí lò iná tí kéèyàn tó lè produce coin ẹyọ kan ó tó ná tí gbogbo àdúgbò yìí ó lò bóyá fọ́sẹ̀ kan ó sì nírú àwọn kọ̀mpútà tó lágbára rẹ̀ àmọ́ àwọn kan ní i'm not sure bóyá wọ́n mine cryptocurrency nàìjíríà yìí mo doubt it ọ̀nà kejì la wa ń gbà bá cryptocurrency ṣe ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí mò ń bọ̀ wá bẹ̀ yẹn ṣẹ̀rọ̀ náà máìnì yìí bọ́ba ìpẹ́ gbẹ̀rún ni wọ́n kò sí tí wọ́n ń ṣe jù bẹ́ẹ̀ ju pé wọ́n ó gbé àwọn ìṣirò tó lágbàá mathematical equation ọ̀rọ̀ two plus two three plus three kọ́ o àwọn ìṣirò máàsì tí máa ń lani <laughs> bí a ń apply algorithm èyí tá a fa wa alikawarizmi fẹ́ǹtì sorogbẹ́ntì ń kí algorithm lónìí máa dúpẹ́ pé àfa lọ́dàálẹ̀ o kí ló kọ àfa náà alikawarizmi ibẹ̀ náà wọ́n ti mú algorithm torí àsìkò sẹ́rí gbogbo wọn ẹnìkéyìí sì dúró dira wọn eléyìí tilẹ̀kùn mọ́ yàrá tiẹ̀ mọ́rí yàrá tiẹ̀ ó wà lórí kọ̀ǹpútà tiẹ̀ tó ń wà ń bẹ́ẹ̀ but gbogbo tó ara bíi ti cryptocurrency tó fi dáa ni pé kò sásìrí ń bẹ láàrin àwọn tí wọ́n jọ ń ṣe yìí kò sí nǹkan kan tẹ́nìkan lè ṣe táwọn yòókù ò ní mọ̀ òun ni wọ́n fi máa ń pè ní peer to peer wọ́n a máa kọ́ ní p2p àwọn náà lọ ga ara wọn òǹkàlùkù ní central authority kò sí central authority kan bìkan ṣe rí ẹni tó bá wá yá bó bá ṣe ẹgbẹ̀rún bí wọ́n ṣe mílíọ̀nù gbogbo wọn náà ni wọ́n máa gbìyànjú pé bó la ṣe sọ́ọ̀vù equation yìí ẹni àkọ́kọ́ tó bá kọ́ rí sọ́ọ̀vù ó ní bitcoin kan ó ní coin kan jọ òun òun ni wọ́n ń pè ní proof of work bí wọ́n ṣe bí ó ṣe ń di pé bitcoin àbí ẹni cryptocurrency bí méjì ó ṣe di mẹ́ta tí mẹ́ta ó di mẹ́rin tí ó dogun tí ó dọ́gbọ̀n kò sọ́nà àfi mining àwọn àlùfáà lágbàáyé wọ́n fojú sẹ̀ríà wo mining cryptocurrency yìí wọ́n ní òsì láì fi mbẹ́ ní tìtorí pé nǹkan kan bẹ́ẹ̀ nu sẹ̀ríà tá ń pè ní aljuala al aljuala àbí aljaala aljuala no kéwù ni pé bí gbogbo wa ti jókòó yìí Sheikh wa Imran lè kéde pé. tọ́ irú kíní tí wọ́n ní kí wọ́n kọ́ tẹ́nìkan kéde nísìnyí ọ̀dà ńgbà tá a rí èèyàn tó ti kọ́ yìí ẹni ọba kọ́kọ́ yọ gba one hundred thousand naira sọmọ gbogbo aná là á dìde sí one hundred thousand àmọ́ one hundred thousand ẹyọ kan náà ni o ẹni ọba kọ mu wá tó kọ́ sọ̀bìtì tiẹ̀ wọ́n kò lò fún un níta ń pè ní jùn alanu halali nínú sẹ̀ríà kódà àwọn àlùfáà ni. aljahala yìí sẹ̀ríà rìláàksì ìdájọ́ ńláńlá kan tí máa ba gbogbo kọ́ńtrákì jẹ́ sẹ̀ríà rìláàksì rẹ̀ bọ́ba dọ̀rọ̀ kíni aljahala sẹ̀ríà òfojú fò kíni náà algararu algararu uncertainty inú tí máa ba kọ́ńtrákì jẹ́ nu sẹ̀ríà gbogbo òwò tó o bá ń ṣe tí uncertainty ambiguity òye àmọye rẹ̀ tó bá ti wọ̀ ọ́ haram àwọn àlùfáà ní tó bá dọ̀rọ̀ jàálà àwùjọ àálà ọ̀rọ̀ gáràrú ò ní apply pẹ̀lú ní tìtorí pé ẹni tí ó sọ fún yàn pé ni ọba ẹjẹ má pèjúwe tí ó fi clear wá nínú tíra ẹnìkan lè pé ẹ̀sìn ìhun sọnù ẹ̀sìn ìhun ṣe kínní ọsọnù ẹni ọba sì rí mú wá o iye báyìí ní fún ẹ̀sìn sọnù bóyá ìṣẹ́rí lòún rò pé ẹ̀sìn wà ẹ̀sìn sì ti dé kòròdú bóyá ẹ̀sìn ti kọjá Lagos state ó ti bọ́ sílẹ̀ kínní Ogun state ìtumọ̀ ẹ̀ ni pé àmọye iṣẹ́ tí ó ṣe òun ní òfin jọ ìjára bọ́bá yìí pé ìjára ni bí jahala gararu bá ti wọ ìjára ọba jù sorry gbogbo ẹni tó bá fẹ́ bẹ̀yàn ń sẹ́ pé ẹ̀ bá ń kọ́lé o ẹ̀ bá ń ṣe nǹkan báyìí kò wá sọ yìí iṣẹ́ tí ó ṣe fún haramun fi ṣẹ̀ríà torí pé gararu wọ̀ ọkàn ni ó bọ̀ ṣe nǹkan báyìí iṣẹ́ ẹjọ́ mélòó ni ó ṣe ijọ́ mẹ́ta ni mẹ́rin ni ọ̀sẹ̀ kan ni yọ gba lóṣù kan ó sì níye kan náà lọ́sàn àmọ́ tó bá di ọ̀rọ̀ jàálà yìí wọ́n ma ṣẹ̀ríà relax ọ̀rọ̀ gararu ń bẹ̀ kí ló dé torí pé ń bẹ nú alukurani ẹ̀rí jàálà nú alukurani kẹrìm nínú suratu Yusuf waliman jaa bihi himlu ba'irin wa ana bihi za'im ẹ̀rí jaala nínú sẹ̀ríà láyé anabi yusufu ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tẹ́ máa ní nafikidu suwa alimalik a àárí abọ́ abọ́ ìgbà tí wọ́n fi ń wọn nǹkan tọba àárí mọ́ o a sì fiyèsí páwọn kan tó wọ̀lú wa yìí bóyá wọn ni wọ́n jìn gbé àmọ́ o ẹ kéde ẹlẹ́ni ọba lè rí i mú wá o liman jaa bihi himlu a camel load ntó lè kún ẹ̀yìn rànkúnmí kan ló ń jẹ òun ni rìwọ́ọ̀dù rẹ̀ sẹ́mi pa amọ̀ tí wọ́n san àmọ́ ǹjẹ́ amọ̀ yẹsẹ́ tí wọ́n ṣe àmọ́ ẹni ọba mu wa ńbọ́lá amọ̀ tí ó ti wa ìjọ mélòó la mọ̀ tí ó fi wá wàhálà mélòó la mọ̀ tí ó ṣe torí náà àwọn àlùfáà ni lórí ìlànà jàǹhálà kò sí ní tó burú nu proof of work bá a bá fẹ́ fi máìnì cryptocurrency torí pé ní táwọn náà ń wí ni pé this is the mathematical equation ẹni ọba wa kọ́ lè solve ẹ̀ bí wọ́n ti ń ṣe nù. No bọ́n bá ti sọ́ọ̀bù eléyìí ń tán wọ́n tún tró mi ẹni wọ́n bá tún sọ́ọ̀bù yìí náà ó lè gbà wọ́n lọ́jọ́ méjì ó lè gbà wọ́n lọ́sẹ̀ kan ọlọ́run sì lé bẹ́ẹ̀ lómi ìṣe kó wọn ti rásìrí kan kọ́ mẹ́jù sẹ́jú kan tí sọ́ọ̀bù ẹ lọ gbogbo yìí wọlé nu jàhálà torí náà àwọn àlùfáà ni kọ́dà àárín tó burú bí mining cryptocurrency lójú ọ̀nà proof of work èyí táwọn àlùfáà ọ̀ fara mọ́ òní proof of stake torí proof of stake yóò ní ìdí kéèyàn ó fowó lẹ̀ ṣe rí proof of work yìí bí wọ́n ti pè é work náà ni ọ̀sà máa ṣiṣẹ́ lọ náà ni bọ́lọ̀ bá ti ní ọjà náà èrè rẹ ní bitcoin kan ṣe é mọ bitcoin kan tí ń wí yìí tọ́lá ìlú mi kà adúrú wàhálà yìí bitcoin kan wọ́n wà fún yàn lónìí tí ń bá yín sọ̀rọ̀ yìí bitcoin kan ṣe é mẹ́ lónìí forty two thousand dollars forty two thousand dollars O tun le die. one thousand dollar lónìí is one point three million naira ó wa gba one point three million lọ́nà mélòó <laughs> lọ́nà forty two ẹ̀yin ẹ̀yin àròlé kàwárísímì èló lọ́jẹ́ o <laughs> kìí sọ̀rọ̀ àwàdà bí wọ́n bá tilẹ̀kùn mẹ́rin tí wọ́n ń ṣe wàhálà wọn máa ń táwọn fẹ́ àtìbò ẹnìkan náà ni ó sì jẹ́ torí náà nù sẹ̀rí àkọ́dà àwọn eléyìí wò burú àmọ́ proof of stake èyàn wọ agbo bẹ̀ àfi kó fowó lẹ̀ àwọn àlùfáà léyìn òjò bí ìgbà téèyàn ń ta tẹ́tẹ́ torí pé náà ni padà jẹ́ nínú gbogbo yín èyàn méje jẹ wọn èyí rìwọ́ọ̀dù èyàn méjì pẹ̀lú bitcoin kan nígbà kan bí wọ́n bá yà tó bẹ̀rẹ̀ prósẹ́sì míì ló torí náà oríṣi ọ̀nà kan nù ọ̀nà kejì òun lè ta wà mọ nàìjíríà yìí òun ni tadawulul umulat almushafara kama wa ta cryptocurrency kama ra cryptocurrency ó dá mi lójú pé bá a bá kó ọgọ́rùn-ún èèyàn kalẹ̀ nàìjíríà tí wọ́n ń dá sí ọ̀rọ̀ cryptocurrency bóyá ninety nine àbí ninety five kì í má bù púpọ̀ nínú wọn trading yìí nìkan làwọn mọ̀ wọn mọ̀ mining process àmọ́ gbogbo ẹ̀ làwọn àfa dá sí ibi wọn ti ń mine ẹ̀ àwọn àlùfà sọ èyí tó jẹ́ tọ́ èyí tó jẹ́ wọ̀ ẹ̀rẹ́ yìí tó kan àwa nàìjíríà yìí òun náà ló sì kan ọ̀pọ̀lọpọ̀ ayé jù ah, akaramakumulọ ṣe rí ọ̀rọ̀ bitcoin yìí bitcoin ló gbajúmọ̀ jù ní o wọ́n pọ̀ o inú cryptocurrency òun ni ethereum inú cryptocurrency òun ni ripple àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmẹ́ rí ọba wọn ọ̀nà ń pè ní bitcoin ṣe rí bitcoin yìí ń jọ́ tó bẹ̀rẹ̀ ní two thousand and eight two thousand and eight kò pẹ́ púpọ̀ ọkùnrin kan tí wọ́n ń pè ní eh, wọ́n bó wọn ń pokẹ́ Nakamoto Nakamoto kọ́dà àwọn èèyàn dáùtù pé kèé ṣe èèyàn kan bóyá àwọn gúrùpù kan ni wọ́n sọra wọn bẹ́ẹ̀ bọ̀tẹ̀ yìí òun kọ́ lọ́rọ̀ torí pé dòní wọn ọ̀mẹ ni ọ́ dalẹ̀ <laughs> wọn ọ̀mẹta lọ́ da ara bi táwọn àfọ̀nṣẹ̀rí àti ń wo náà nu o dòní yìí wọn ọ̀mẹ ni ọ́ da cryptocurrency lẹ̀ Natashi uh, Nakamoto mọ̀rọ̀kọ́ kọ́ náà now ṣẹ́ríńjọ́ tóun invent in two thousand and eight wọn ò tí ì rí i fi rajà kò sẹ́ni until two thousand and ten ní two thousand and ten yìí wọ́n lẹ́nìkan fi crypto kan e ra pizza méjì èlò wọn ta pizza <laughs> ó fi crypto kan ra kíni pizza mélòó pizza ni búrẹ́dì tí wọ́n kàn jọ ra ní báyìí bíi ọ̀pẹ bí yẹn bá lọ mọ́kà yóò rí pizza gan pẹ̀lú wọ́n ń jẹ mọ́kà wọ́n jẹ mọ́dínà imagine ẹ wo kí ló jẹ́ value kí ni kí ma crypto jọ kódà kò tó one dollar kò tó èlò ọwọ́ àdè ló lónìí forty two kìí ṣe forty two dollar o forty two thousand dollars ntí o tó one single dollar ní two thousand and ten two thousand and ten sísìn ọdún mélòó nù ẹ ọdún mẹ́tàlá péré bọ́rọ̀ rẹ̀ ti rí nù òun ní ọ̀pọ̀lọpọ̀ ló fi ṣòro láti yọnu kó ń bẹ́ẹ̀ torí bọ́lá ń bá ní kó rí kan gbámú lóòótọ́ owó dé àwọn àlùfáà lágbàáyé títí di òní tí ń bá yín sọ̀rọ̀ yìí a ẹnu wọn ò kó ẹni ọba lẹ́nu wọn kò ìrọlọ́pàá o lórí ọ̀rọ̀ cryptocurrency òun ló jẹ́ jẹ́ pé kódà ibi tó ga jù tí wọ́n ti máa yanjú àwọn nǹkan àgbàlódé báyìí pẹ̀lú fíkì olùwákẹ́yìn òun ni majma'ul fiqhi al-islami fi Jeddah international fiqh academy ẹni èjì wọ́n ti pe conference lórí cryptocurrency ó ti dẹ̀ méjì wọn ò tí arrive at a decision bíbí n ti ń sọ̀rọ̀ òun lójó jẹ́ pé kèé se ń tí gẹ́gẹ́ bí àwọn àlùfáà wa ti wí lẹ́ẹ̀kan kìí ṣe ń tà àfa kan ọkàn jókòó tí ó ṣe fatiwẹ́ gbogbo àwọn àlùfáà alágbàáyé ni wọ́n ń pàdé ní international fiqh academy di sìn ńgbà wọn ṣe alákọ̀ọ́kọ́ wọn ló tún kọ àwọn kankan tá a fẹ́ wò wọn ṣe ẹlẹ́ẹ̀kejì náà ó tún kọ àwọn kankan tá a fẹ́ wò ni àwọn àlùfáà míì ara ẹni tí ń ṣe fatiwa pé a ah, rí i tọ́ ni èmi rí i wọ̀ ni but ní ìtọ́ hàn sí mi gẹ́gẹ́ bí ọmọ kéwúté mi jẹ́ ó ṣòro púpọ̀ ká tó pé káwọn èèyàn máa ta crypto wọ́n máa rà pé haramu ó ṣòro àwọn àlùfáà tí wọ́n ní halali ni ojú méjì ń wò ara àwọn kan tí wọ́n ní a cryptocurrency in currency lòun náà bíi dọ́là bíi pound sterling bíi rìálì bíi naira bíi sèfà ebo ní ti kọ́rẹ́ǹsì gbọ́dọ̀ nílá táàfì gbà pọ̀ wọlé ah, bí kírípítò yìí náà bá ti nílá kí wàhálà nu sẹ̀ríà bẹ́ẹ̀ nǹkan mẹ́ta ni wọ́n wò lára gbogbo kọ́rẹ́ǹsì kí wọ́n tó pé nǹkan kan di owó tá a máa ná tá a mú lọ ọjà tí wọ́n gbà tá a tajà fún yàn nǹkan mẹ́ta ni wọ́n lówó yìí tá fẹ́ ma lò as a currency ó gbọ́dọ̀ jẹ́ wahdatul hisab ó gbọ́dọ̀ jẹ́ tu o wasilatun litabadul ó gbọ́dọ̀ jẹ́ mustawdaun lilqima wahdatun lilhisab. wa wasilatun li at-tabadul wa mustawda'un lil qiyam ẹ̀yin lè bọ́ ẹ̀yin náà ó rí bí ìwé ẹ̀yin náà ọ̀rọ̀ kọ́rẹ́nsì kọjá ọ̀rọ̀ tíra nìkan òun lẹ́yìn náà kà tí wọ́n ní ó jẹ́ unit of account means of exchange and store of value. àwọn àlùfáà kan wò pé mẹ́tẹ̀ẹ̀ta yìí pé sára cryptocurrency ìyẹn ni pé a lè lòun náà as unit of account ah, bí n bá fẹ́ ra nǹkan forty two thousand dollar lónìí tó bá tẹ́ni tí mo fẹ́ ra lọ́wọ́ ẹ̀ lọ́rùn mo lè fi gba bitcoin kan mo ti sanwó rẹ̀ torí pé dèdè iye owó ọjà mi nù that's unit of account. wasilatun litabadul ah, wọ́n ní gbogbo ayé lónìí kì í ṣe nàìjíríà nìkan kódà àwọn kan sọ pé bá a bá ta nǹkan yìí crypto lágbà ń bẹ láyé lónìí àti rà àwọn tí ń tajà tí wọ́n ń pè àgbà dọ́là àgbà náírà àgbà pound sterling bọ́ọ̀bà sanwó ọjà tó ọ̀rà yìí kí ló fi sanwó ẹ̀ cryptocurrency àjọ ó di kíni ẹ́ ó di means of exchange wasilatun litabadu ẹlẹ́ẹ̀kẹta ni mustaudaun lilqima ah value wo ló tún kí nǹkan store value forty two thousand nǹkan ẹyọ kan torí náà ojú táwọn àlùfáà kan fi wò ó ni pé gbogbo ń tí pé sára gbogbo àwọn ìmù láti yòókù tá a gbà wọlé àwọn orin tó dínkù lára ẹ o a sì lè pe ń tí a rí pé nǹkan kan yẹ ká wá pè ní haramu ẹnu dájọ́ táwọn àlùfáà yóò wí ni pé gbogbo ntọ́lọ́wọ̀n aláwọ̀ rẹ kó o ṣe ń bi dọ́là níbi náírà níbi pound sterling rẹ ọ̀ aláwọ̀ rẹ kó o ṣe níbi cryptocurrency náà bí rìbá lágbèjúwe ìyẹn ni pé ọ gbọ́dọ̀ ta cryptocurrency kan o fi gba méjì lọ́wọ́ èèyàn rìbá ni àwọn àlùfáà míì nú àwọn tí wọ́n ní kọlá ìbí bẹ́ẹ̀ bá ta àtọ bá rà á àwọn ní cryptocurrency yìí ojú táwa fi wò ó ní kọ́ sẹ̀ríà tó ní al-ibratu bil maani la bil mabani sẹ́ẹ̀rí gini tí wọ́n ń pè ní cryptocurrency yìí wọ́n wulẹ̀ ń pè ní currency ni it is an asset wọ́n wulẹ̀ ń pè lówó ni kí ló ń gan bó la pè asset yìí ò bá ọjà ọjà lódodo ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ní cryptocurrency ń lé kìí ṣe hádàfù objective wọn ni pé mo fẹ́ fi rajà ọ fẹ́ ní lọ́wọ́ torí ìgbà tí ọba fó gbọ̀n irú ńgbà tí o tó wá dọ́là tó dín kíni forty two thousand yìí kó wọn wá gbé jáde bí ọjà pé tani ọ̀rà àwọn onímọ̀ tó fojú báyìí wò ó wọ́n ní ìdájọ́ àṣìlà asẹ́ẹ̀tì náà lálò fáwọn náà kí làwọn ìdájọ́ asẹ́ẹ̀tì òun ni pé làtẹ́bí ma laysa indaka èyí tó ọba tí ì ní o má ti ṣe kíni má ti ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ wo orin tó burú ń bẹ̀ torí pé àwọn ní kí wulẹ̀ tiẹ̀ ṣe kọ́rẹ́ǹsì wọ́n wulẹ̀ ń pè ní kọ́rẹ́ǹsì ní asẹ́tì ni sẹ̀ríà sì ní ọ̀rọ̀ téèyàn bá sọ jáde lẹ́nu ká wò ìtumọ̀ àti implication ti ń ṣe ìhun òun ni sẹ̀ríà ò lò ní kúkúrú àwọn àlùfáà tó ní kéèyàn ta kọ́ra ọ̀la ìfí ń bẹ àwọn gbẹ̀sẹ̀ lẹ́nu àwọn àlùfáà tó ní ọ̀dàǹkọ́ kẹrin lágbàáyé àwọn àlùfáà náà ń bẹ lórí pé haramu ni o kéèyàn ta crypto àbí kọ́ ra crypto àwọn mú bí ìdí mẹ́rin àbí márùn wá kí n summarize ẹ̀ àkọ́kọ́ ni wọ́n ní cryptocurrency yẹ bí wọ́n pè ta lórí rí kò sẹ́nìkan tó rí rí kò síbìkan tí wọ́n ti fi àti bitcoin ni àti ripple ni àtòmíì ni. tí wọ́n pé òun ní ta fẹ́ tà ní wọ́n ní kò ní intrinsic value kò sí value kankan fún ó yàtọ̀ fún bíi gold ó yàtọ̀ fún bíi silver táwọn kulẹ̀ wọ́n pilẹ̀ ní kíni wọ́n pilẹ̀ ní kíma kọ́dà bẹ́yìn ò ti tà wọ́n ọmọ ní nǹkan lé àmẹ́lẹ́ yìí kò sí lórí pépà orí nẹ́ẹ̀tì náà gbogbo forty two thousand tí mo wí yìí àfijọ́ tó o bá tà á tí wọ́n wá convert ẹ̀ fún ọ sí owó tó o gbà lóòótọ́ rówó ò lè rí crypto fún rẹ̀ ìdí àkọ́kọ́ nu táwọn fi ní a ah, kò dájú pé sẹ̀rí ọ faramẹ́rù owó báyìí ẹlẹ́ẹ̀kejì wọ́n ní njọ́ tí aláyé ti dáyé tá a ti ń stọ́dì owó bẹ̀rẹ̀ látòrò ojú ayé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ná góòlì wọ́n ná silver ńgbọ́ ya àwọn kan ná owó pépà owó pépà yìí là ń pè ní fiat money èyí táwa náà ná lónìí wọ́n láwọn ò rí volatility irú èyí tí ń bẹ ní crypto yìí rí tọ́gba ìfura káàfọ́ ń ṣe rí òfura ìyẹn ni pé kówó máa fò bàùn sẹ́rí bí ń fò lókè ń bẹ́ẹ̀ náà ni ọjà wálẹ̀ o forty two thousand tí mo wí lónìí ló gọ ọlọ́run ló gọ ọlọ́run ilẹ̀ lè má lọ́la kó di one thousand o ìwọ náà imagine kéèyàn kan sùn kó jí <laughs> ẹ kí one point three million lọ́nà forty two kọ́mọ wàá kù ju kíni one point three <laughs> million lọ and it's very possible kí owó cryptocurrency yọ gbogbo ìgbà tí n bá fẹ́ sọ̀rọ̀ cryptocurrency mo máa make sure pé mi náà wà current ní march twenty twenty one làkọ́kọ́ gbà tí mo kọ́ ṣe lecture lórí cryptocurrency èmi náà lọ wo pé èèlò ló di lónìí sẹ́rí ní march it was fifty five thousand dollars twenty twenty one ní wí o ọdún ah, méjì ó lé sẹ́yìn by october the same year twenty twenty one federal polytechnic lẹ́dẹ̀ẹ́ dr taofik wà ní provost ń gbà wọn àbí no àwọn náà padà di provost poli kan ẹ̀ṣẹ̀ dálẹ̀ but wọ́n sì wà ń bẹ̀ ń gbà wọn àwọn ni máa mú ń gbà wọn ní federal poli ẹ̀dẹ̀ wọ́n ní wọ́n á bá àwọn èèyàn sọ̀rọ̀ crypto láti wà current èmi náà tún lọ wò wò pé so ti kú òní tó wà mo discover kó ti di sixty six thousand láàrin march sí kínní october lọ́dún kan náà lánàá kí n tó wáyà yín mo lọ yẹ ìdí ń yín ìwo ìgbẹ́tọ̀ ńgbàtà tún báwọn èèyàn sọ̀rọ̀ crypto lọ́dọ̀ àwọn sheikh murano lónìí ká má ma wáyé fún wa pé sixty thousand forty two thousand lé díẹ̀ òní crypto lánàá èmi ò mọ̀ tó ní òyìn wò lónìí o dàmọ́ pátá àárọ̀ láti jókòó yá yìí <laughs> àmọ́ reality ni pé ó wà highly volatile ó lè lọ bàn òun ó lè já wálẹ̀ kó tún lo òkè ìdínú táwọn àlùfáà kan fi ní aburú kan bẹ ndigini àwọn kan bẹ níbi aburú yìí ntọ́ complicate ẹ̀ ní nìkan ọ̀mọ̀ wọn dòní ẹnìkan ọ̀mẹ́ni tó dá cryptocurrency lẹ̀ dòní ó ti kú ni o ńbẹ́láyé ni o èèyàn kan ni o gúrúùpù èèyàn ni wọ́n o ẹnìkan ọ̀mọ̀ dòní ọmọ ìlú wo ẹni tí a ti ẹ̀ mọ̀ láàmú ọmọ ìlú dín ní ó di pọ́ìntì méjì pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹta òun ni wọ́n ní àwọn tún rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aláburú láyé lónìí nígbà tíjọba ti dènà gbogbo so transfer owó gbogbo owó tí ọba mọ̀ ṣe transfer lọ́nà báńkì mọ́ ara ntí ọlọ́run ní kíjọba àgbáyé orí ṣe lónìí báwọn èèyàn bá yà kó sínú Ghana mosque olókù gbogbo owó bí central bank nàìjíríà bá fẹ́ máa tọrọ àti kọ́bọ̀ tó ná ten years ago wọ́n print ẹ̀ jáde fún ọ lónìí pé ńjọba yìí ọ̀sán ten thousand fẹ́ ní kí lọ́ọ́ rà lọ́wọ́ ẹ <laughs> ẹni yìí transfer ten million kí lẹ́ wàláì ten years ago more than that technology ti da ti advance débẹ̀ láti lè avoid ẹni tó mọ̀ kówó wọn mọ́ tí ten million kan wà káǹtì fifty million kan wà káǹtì lódodo ọ̀rọ̀ wọ́n rí bí sasi crypto currency kò sẹ́ni tí ń monitor crypto currency kò sí central bank ọ̀hún tí ń monitor rẹ̀ àwọn náà lọ ga ara wọn <laughs> lórí nẹ́ẹ̀tì ìdí mélòó ó di mélòó ó di mẹ́ta ẹ jẹ́ n sọ ẹyọ kan sí àwọn àlùfáà yìí ní. gbogbo kọ́rẹ́ǹsì yòókù tá a mọ̀ kọ́dà ń gbà lójú ayé ànábì sallallahu abere wasallam wọn lókun ń rọ wọn jáde kọ́dà ń gbà tí ń rọ owó góòlù mọ ìjọba ní sábà rọ owó ń gbà tó fi atmọ́nì yìí náà ṣé ẹnìkan ní ń pé ẹ máa ná náírà ìjọba nàìjíríà ló ní a máa ná náírà ìjọba saudi ló ní wọ́n sì níbi wọ́n ti ń pàdé tí wọ́n mọ iye tó ń kálukú ní kò pọ́síbù kí ìlú kan kàn máa tẹ owó wọn pè pé o ti ń kọjá àyè rẹ. cryptocurrency yìí wọ́n ní ọ̀làlà àmọ́ta ní ń rọ àwọn wo ní ń bẹ́ ń díẹ̀ àwọn ìdímẹ́rẹ̀ẹ̀rin yìí làwọn àlùfáà tí wọ́n ní a haramu ni bó bá jẹ́ pé nítorí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí bọ́sẹ̀ rí. Eh, lórí ọ̀rọ̀ bọ́rọ̀ bá dọ̀rọ̀ fikul muamalat ọ̀rọ̀ òwò bí mo ti wí lẹ́ẹ̀kan benchmark tá a máa lò ó yàtọ̀ fún èyí tá a máa lò ń bí ẹ̀sìn sẹ́rí bí ọ̀rọ̀ ẹ̀sìn bí ìrújú díẹ̀ bá ti wọ̀ ọ́ àbá àti ntí tẹ̀ ń jẹ́sìn ni pé o gbọ́dọ̀ débẹ̀ títí tó fi rẹ́rìí pé débẹ̀ opposite lọ́lọ́run wá ṣe bọ́rọ̀ bá dọ̀rọ̀ òwò kí lọ opposite rẹ̀ ni pé máa ṣe lọ ó dijọ́ tó ọba tó rẹ́rì pé má ṣe ó làwọn àlùfáà fi máa wà careful kí wọ́n tó declare akọ́nú òwò kan di haramu tó ráhùn náà bẹ́ẹ̀ rojọ́ lọ́dọ̀ ọlọ́run sẹ́rí gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n kà kalẹ̀ yìí lódodo òfuyẹ òfuyẹ ìdí sì nìyí àkọ́kọ́ wọ́n ní crypto ní intrinsic value ẹ ẹ béèrè pé náírà tá a mú lọ́wọ́ nìna kí ni value rẹ̀ intrinsically nothing paper lásán ni dọ́là ń paper lásán ni ríálì paper lásán ni kí ló sọ ọ́ di tèmi rẹ̀ ń gbà òun ni wọ́n ń pè ní full faith and credit of federal government of Nigeria àbí full faith and credit of kingdom of Saudi Arabia otherwise àwọn náà ò ní kí ìmọ̀ kankan as a paper àmọ́ ń táwọn fi yàtọ̀ ni pé ìjọba tó gbé e jáde fọkàn rẹ balẹ̀ ipe iye tí mo kọ sí yìí <laughs> one thousand tí mo ní wọn tẹ̀ sórí one thousand naira ìfọkàn rẹ balẹ̀ o ní one thousand lọ́dọ̀ mi gbogbo ọjọ́ tó o bá fẹ́ ná a fún ọ òun náà ní value bẹ́ẹ̀ ni gbogbo ayé òun náà ṣe ń pè ní fiat money bọ́ba ẹ pé torí yìí nìkan la fi fẹ́ wọ́gilé cryptocurrency àwọn afáà lówó tẹ́ wọ́gilé ọkọ̀ o torí pé yàtọ̀ fowó gold tí wọ́n ná lójú ayé ànábì àti silva sallallahu alayhi wa sallam àwọn yẹn ní kíma zàtìyà wọ́n ní intrinsic value but láti gbà tí èbó ti ronú fi art money kò sí value mọ́ ẹ̀ẹ́kejì high volatility òdodo ni kéèyàn ní one thousand ó lè di forty two ó tún padà di one kọ́dọ̀ ó sì lè má sí mọ́ ó lè tán yányán everything lọ possible ní alámọ̀ crypto but àwọn àfa àléyìn náà ò ṣe é gbẹ́sẹ̀ lé o lóhùn nìkan o wọ́n má pèjúwe wa àwọn owó kan bẹ tó lágbára twenty thirty years ago bí irú owó iraki nínú kọ́rẹ́nsì tó lágbá ní gbogbo nineteen nineties nineteen eighties òun ni kọ́rẹ́nsì ilẹ̀ iraki tí ń bẹ̀lẹ́gbẹ̀ kuwait bí kọ́rẹ́nsì kuwait ti strong yìí náà iraki náà súnmọ́ bẹ̀ gbà but gbogbo ọ̀dààmú tí ó bá ilẹ̀ iraki láti gbà ń dò ní bẹ́ẹ̀yàn bá ra kínní yìí lówó iraki bóyá yóò fà pójú wo <laughs> owó iraki nìkan kọ́ the same thing ló ṣẹlẹ̀ sílùú tá à ń pè ní lebanon lónìí currency tiwọn náà ń lùsì value ń lùsì value tó pé difference yẹn pọ̀ bá a bá wa ń sọ gbogbo àwọn yìí o. <laughs> kọ́sìnmí kan mo rò kọ́ lọ ìmọ̀ tó rìn lọ ọ̀nà zonga sẹ́mi báwa láwọn zonga farmers ní Kwara <laughs> àwọn Zimbabwe <laughs> wọ́n wá mú ní dọ́là <laughs> dọ́là Zimbabwe mo rò pé ten dollar àbí nǹkan ni wọ́n kọ sórí ẹ̀ ẹ wọn tọ́jú rẹ̀ ẹ wọn tọ́jú rẹ̀ títí dijọ́ tó fi rí mi pé tọ́ mọ̀ kí wọ́n lọ́ọ́ bá ń sẹ́ owó yìí àyè sẹ́yìn èmi sẹ́wó àwọn ọmọ pọ̀ mọ́ wọ́n mọ́ tíráfù <laughs> àwọn èbó àwọn èbó kan ló kún mi ní owó yìí <laughs> mo wá gbà lọ́wọ́ rẹ̀ mo wá bọ́ ẹ̀yìn <laughs> mo ní sórí ten dollars wọ́n mú lọ́wọ́ yìí kọ́dà kò tó ìpín ni bọ́ba ipá yìí tá a ná ìpín ni ten dollars sí Zimbabwe kọ́dọ̀ hundred dollars sí Zimbabwe bóyá lọ́wọ́ ẹ̀pẹ́ ní Nàìjíríà yes àwọn náà sì jìgbà kan táwọn náà ní kíni wọ́n ní value torí náà ká wo pé bóyá value owó lè wálẹ̀ dò ó lè lo òkè báwọn àwọn àlùfáà lẹ́yìn nìkan ò tó o láti gbẹ́sẹ̀ lé pé bàbá rẹ̀ rí mi o ká torí ẹ̀ pé cryptocurrency ọ̀dà ẹlẹ́ẹ̀kẹta. E wọ́n ń lo cryptocurrency fún crime ah, àwọn àfáà ni wọ́n ń lo fiat money náà ebe mọ̀ pé wọ́n ń pe kíní kan ní money eh? money laundering gbogbo ẹni tó mọ̀ kó wọn mọ́ lónìí ó lè lọ́ọ́ fi ra lé <laughs> bọ́bá wa ti fi ra léhùn bọ́bá padà ta léhùn ẹ̀mí rẹ̀ ó balẹ̀ pé ẹ wá transfer rẹ̀ sí àkáǹtì òun ọlọ́ńdà owó òun nù. No the truth of the matter ni pé èyí ń náà lẹ àwọn àlùfẹ́ gbẹ́sẹ̀ lè ń tọ́ lẹ bọ́ba ìpẹ́nu pé wọ́n ń lo cryptocurrency fún crime nìkan ni wọ́n lè yùn náà the last one òun ni pé kò síjọba kan tí ń rọ àwọn kan náà àmọ́ wọn àwọn ni wọ́n kàn lọ́ọ́ ni wọ́n ń rọ lórí nẹ́ẹ̀tì náà á àwọn àlùfáà ni kò dáa tó lóòótọ́ àmọ́ kò sí nu mẹ́jẹ̀mú owó nu sẹ̀ríà kò sì pé ìjọba ní ń rọ wọ́n ní bá a ti jókòó yìí bá a ti wà ní Daaru Naim yìí bọ́ bá dọdún tí ń bọ̀ Sheikh Imran Sheikh Imran lè ẹ lè ṣe kọ́rẹ́nsì tá a kàn ná ní níbo ní kọ́nfẹ́rẹ́nsì Daaru Naim bọ́ bá sì ti jáde kó ń géèjì ẹnìkan ò ní gbà lọ́wọ́ rẹ mọ́ bí gbogbo àwa táwa kọ́nfẹ́rẹ́nsì bá sì ti gbà bẹ́ẹ̀ bá a láì fi nínú ṣẹ̀ríà kò sí láì fi pé tọ́ ẹ dákun ẹni wọ́n bá wá Daaru Naim lọ́dún yìí o. ẹ náírà rẹ ọkọ̀ọ̀kọ̀ sẹ sowó wo Naim torí pé àwọn tí wọ́n tajà ń Daaru Naim ò ní gba owó mi ó wọlé nù sẹ̀ríà wàláyé ó wọlé kò sí nínú péjọba iṣu bá gbọ́ pé àwọn àlùfáà lágbàáyé jòkó <laughs> wọ́n jòkó ní kíni lẹ́ẹ̀kejì ntí òjé wọn rọ́nà lọ o. wàláì ibi tí wọ́n wá máa darí ẹ̀ sí tẹ́lẹ̀ òun ni pé kọ́ìdà kan bẹ́ẹ̀ nù sẹ̀ríà kí ni kọ́ìdà náà ni pé hukmul hakimi yarfa'ul khilaf hukmul hakimi yarfa'ul khilaf ìsájú mélòó ló kù. ti tán pátápátá. subhanallah lórí kíríptò nìkan kọ́dà bàbá tiẹ̀ ní débi omi ẹja yanjú eléyìí ẹ̀dá kan kọ́mọ àdí pé lẹ̀ fáwọn èèyàn. a dà á ètò fún wọn padà. naam. ètò ẹ fún wọn tẹ́lẹ̀ a da, padà ni o. kọ́dà ẹ ẹ ṣeun mo dúpẹ́. ẹ ṣe fún azra azra òtún. mo ní táwọn àlùfáà máa wí ni pé bọ́rọ̀ bá di báyìí taara àwọn àlùfáà tí ọ̀rọ̀ wọn pé méjì wọ́n wá níbẹ̀ bá ní aláṣẹ lu tìǹbọ̀ bá ti mú kàn bẹ́ẹ̀ kò sékè láàfù máa ń lu ti yẹn o òun lọ́jọ́ jẹ́ pé lónìí àwọn ìlú kan bẹ lágbàáyé táwọn ti declare pé àwọn gba cryptocurrency lu wa ọ̀rọ̀ halali àbí haramu ó ti yanjú bẹ̀ wọ́n haramu ni ní ìlú yẹn torí pé kọ́ ìdànù sẹ̀ríà ni pé bí kìláàfù bá wà nínú masala ìṣèhàdíyà alhakimu ọba àlú àbólórí ìlú wa ní èyí lọ́ọ́ tẹ̀mí lọ́rùn nù méjèèjì. No fa inna qawlahu yarfa'ul khilaf sẹ́rí bíi títí nàìjíríà ti wá wà complex ní around twenty twenty one tí mo wí yìí nàìjíríà náà issue páwọn faramọ́ crypto kódà cbn issue sákúlà pé báǹkì tó bá dán wò tó bá bẹ́ nìkan open àkáǹtì kóun fẹ́ máa trading crypto currency ó lu òfin ìjọba yes but fortunately or unfortunately <laughs> lẹ́nu ìgbà tí ìjọba mi dé yìí tí gómìnà mi dé central bank ara àwọn òfin tọkọ yí padà nù lónìí nàìjíríà cbn ti lift ban on trading in cryptocurrency ó ní tẹ́lẹ̀ èmi máa wí fáwọn èèyàn pé ṣé nàìjíríà lọ wà ìjọba nàìjíríà faramọ́ wàhùkùmù hàkímì yarufa àmọ́ àléwù yìí ò mọ́ lónìí <laughs> torí ìjọba tó lóun ọ̀gbà twenty twenty one authoritatively wọ́n ti allow rẹ̀ wọ́n kàn láwọn regulate ẹ̀ dé àwọn ọmọ báwọn ṣe máa monitor àwọn tí ń bá ń lò fún tí tí ò torí náà ibi tí nàìjíríà wà nù lónìí o ẹ̀yà sẹ́kànnà GNLD ọ̀kárí ilé ọ̀kakò bẹ́ẹ̀ bí mo ṣe bùn àwọn ṣéèkì wa ní ìṣẹ́jú <laughs> Wala là ń pè mí náà mẹ́rin ṣe rí ọ̀rọ̀ GNLD GNLD táwa ń pè yín àyín òun kọ́ gan ló kọ ẹ̀ oríṣiríṣi àwòrán ní máa gbà wọ̀lú kọ̀ọ̀kan mo rò pé àwọn tọkọ gbé wọ Nàìjíríà ní GNLD kọ́ńpìnì kan làwọn eléyìí hùn GNLD Golden New Life Diamond ó kọ kọ́ńpìnì hùn nù àwọn ni wọ́n kọ́ introduce rẹ̀ sẹ́rọ kọ́ ẹ̀ gan-an òun ni multi-level marketing àbí network uh, network, uh, network marketing. bẹ́ẹ̀yàn bá dé Sudan àwọn ọmọ GNLD kí làwọn máa ń bẹ̀ Quest torí pé company tó gbé e wọbẹ̀ òun ni kí ni Quest bẹ́ẹ̀yàn bá dé gbogbo Saudi Egypt Jordan Lebanon gbogbo àwọn yìí o bẹ́ẹ̀ bá ń dáko jnld àwọn ọ̀mọ́ ẹgbẹ́ kí làwọn mọ̀ business <laughs> business mo rò pé business náà ni wọ́n pa ló kọ́dà òun lójó jẹ́ pé àwọn àlùfáà kan kọ́dà àwọn ṣe tíra wọn ní tàrífù ọkọ̀lá ìnáàsì bihukmi muamalati business tàrífù ọkọ̀lá ìnáàsì bihukmi muamalati business. <laughs> kí ni àti bísínẹ́sì àti GNLD àti Quest ní Sudan ojú kan náà gbogbo ẹ̀ òun ni multi level marketing òun ni pé bẹ́ẹ̀ mi bá fa àwọn àwọn alájí mutí wọ inú ọjà yìí àwọn náà fa ẹlòmíì wọ̀ ọ́ ẹni táwọn náà fa wo tún fa ẹlòmíì wọ̀ yọmọ wa lọ báwọn sẹ́rẹ́ mi tí mo ti ṣe sábàbí táwọn fi wọ́ lákọ̀ọ́kọ́ ń bẹ́gbẹ̀rún èèyàn bá wọlé túrú wọn mo ní ti ń gbà o ìtí wọn fi ń pè ní multi level sẹ́rí ká má fi déènà pẹnu lórí eléyìí àwọn alfa ní irú tí ṣe jawari náà dr jawari wíwù ní tawa aljamaiya tí ì sẹ́nìkan kìí ṣe ìlú kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta ni wọ́n ti ní haramu ni ní saudi alẹ́jìnàtò dá ìmọ̀tò lil ifta fatiwa wọn ni pé nta ń pè ní gnld yìí haramu darul ifta aw lẹ́jìnàtò ifta ní misra ní egypt ó lè fẹ́ confuse àwọn èèyàn tán bá ń wò lórí net fatiwa méjì làwọn ní àwọn náà kọ́kọ́ ní halali ni ńgbà tí wọ́n padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ the last fatiwa uh, eh, iftawu Egypt náà ni pé haramu ni torí pé táwọn àlùfáà wa Dr. Asra wílẹ̀ kan òdodo ọ̀rọ̀ ni báwọn èèyàn bá fẹ́ pe nǹkan ní halali fáwọn wọ́n máa ń táwọn ò fi pamọ́ fún yín nínú béèrè wọn ò wí débẹ̀ fáwọn àfáà òun ni fatiwa àkọ́kọ́ àmọ́ fatiwa ẹlẹ́ẹ̀kejì tó gbẹ̀yìn kọ́dà ní misrọ̀ ní Egypt òní pé haramu bẹ́ẹ̀ náà wà ní ní al-Urdun lẹ́jìnà táyì Urdun náà haramu làwọn náà pè àtàwọn míì náà bẹ́ẹ̀. sẹ́ẹ̀rí ntí ń fa táwọn àlùfáà míì fi rò pé halali ni òun ni pé wọ́n sọ pé commission ni <laughs> pé commission ni à ń gbà sẹ́ẹ̀rí àti níbẹ̀ yẹn bá ṣiṣẹ́ fún yàn ó lè béèrè owó ọ̀yà owó ọ̀yà náà commission àmọ́ kò rí bẹ́ẹ̀ pẹ̀lú àlàyé táwọn àlùfáà ṣe inú ọ̀nà táwọn àfáà fi ṣèpínyà láàrin owó téèyàn ń gbà pẹ̀lú commission níbi GNLD àti ntọ́jọ́ òun ni pé bí n bá gba commission ẹ bá àwọn alájí mùtí mo polo fún àbí commission mi ò gbọ́dọ̀ tayọ bẹ̀ hùn ẹni tá alájí mùtí polo fún tá ló yọ gba commission hùn àwọn alájí mùtí lọ yọ gbà yín hùn ẹni tóun náà polo fún bọ́bá yìí pé commission halali o ẹni èèyàn ṣiṣẹ́ fún náà ni ó san commission àmọ́ kò rí bẹ́ẹ̀ níbi multi level ara ń táwọn àlùfáà fi ní kọjọ commission wọ́n ní bá wo multi level marketing yìí wọ́n introduce ọjà kan tí wọ́n máa ta nílẹ̀ Lárúbáwá kọ́dà kìí sóògùn ntọ́ba bàlù kọ̀ọ̀kan mu ni wọ́n máa fi lọ ni wọ́n mọ̀ pé oúnjẹ mélòó làwọn èèyàn rí jẹ́ yàn tẹ́lẹ̀ pé supplement ni wọ́n ta yàn yín òun ló fi jọ́ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ supplement ni wọ́n máa pa wọn ta àwọn àlùfáà làwọn wádìí àwọn rí i pé supplement yìí kabidi gẹrẹ wúni o òdodo ọ̀rọ̀ ni pé gbogbo ẹni tí ń lọ rà á kìí ṣe torí ọjà yìí lọ́ba lọ bẹ̀ o èmi sì ti interview many of them n ti torí póun náà gbọ́ pé lámọ̀yìn lóṣooṣù <laughs> iye báyìí ni ń bọ́ sí àkáǹtì rẹ̀ torí àwọn èèyàn tó ti rí kó wọlé torí tí wọ́n ń torí ẹ̀ lọ sí inú wọ́n ní kéèyàn ó sì máa ṣe báyìí ọwọ́ àmì akele amuale nasi bilba kódà practically èmi náà wá rí bẹ́ẹ̀ ní nàìjíríà yìí wọ́n ti wá fi rọ́kùn nísìn láwọn ti ń kolo rẹ̀ láti ká pe àwọn èèyàn pé ẹ̀sà wá ẹ̀sà wá wọ́n wá wọ́n sẹ́ndì mẹ́sẹ́jì ń sẹ́mi gan o wọ́n wá sẹ́ndì mẹ́sẹ́jì sí i pé ẹ a fẹ́ ran àwọn èèyàn kan lọ́wọ́ a sì láwọn gangan tá a wò ẹ wá wà nú àwọn tó soríire tí a mú. <laughs> sẹ́mi pé bẹ́ẹ̀ yẹn ọba máa ṣe fatiwa èyàn gbọ́dọ̀ èyàn gbọ́dọ̀ wádìí ẹ̀ dé àmọ́ mo mọ̀ pé bírù mi bá lọ ọbẹ̀ táwọn èèyàn bá rí mi ń bẹ̀ ó lè mú tuma mi wá njọ mo rí mẹ́sẹ̀gì mo á ní sẹ́kẹ́tìrì mi ọ lọ <laughs> wọ́n làwọn fẹ́ ẹ̀mpáwà mi bẹ́ẹ̀ ni wọ́n kọnu wọ́n làwọn fẹ́ ẹ̀mpáwà wa <laughs> pé àwa tá a sóríire báwọn mú yìí àwọn fẹ́ ṣe kí ni àwọn fẹ́ ara ti fún mi àmọ́ mo ní ìwọ lọ́lọ́ gbọ̀ntì ńgbà tí ó dé ó ní ṣe ìsẹ́rìmíà ti sẹ́ǹdẹ̀ sí yín o <laughs> bẹ́ẹ̀ náà wọ́n sẹ́ǹdẹ̀ sọ́gọ́rọ̀ gbogbo èèyàn gbogbo wọn náà ní ń rò pé òun mà sóríire <laughs> wọ́n nínú àwọn èèyàn péréte díẹ̀ táwọn mú ọlọ́run ní kó wọn wà ń bẹ̀ wọ́n fẹ́ empower wọn bẹ́ẹ̀ bá wá débẹ̀ kò sí empowerment kan wọ́n wà á máa polówó dnld fún yín ntí wọn táwọn àlùfáà pè ní alùgíṣù wọtẹlẹ anabise ni máa ń gàṣà náà balẹ̀ ìsàmì nà ẹ dákun wàláyé ó wù mí kẹ lówó ẹ̀yin yóòtù wàláyé mi máa sọ mọ́lá anabi sọ fún amúrú bẹ́ẹ̀ ni làásìnjọ́ kan pé ni'mal malu salihu lil'abdi as owó tó dáa òun lówó tó lọ́hùn ṣe ni ti ń ṣe tọ́ lọ́hùn wàláyé ó wù mí kó ń súnà lówó kìí ṣe pé nítorí pé ìrówó ń bẹ làwọn àlùfáà fi ń ṣe fatiwa ntọ́lọ̀ fi àwọn àlùfáà nílànà sẹ̀ríà òun ni pé ọ̀rọ̀ GNLD yìí ẹ̀ gbogbo ẹni tí ń bá ń wà ń bẹ kọ́ wa mi ṣe o gbogbo àwọn àlùfáà tí mo wí yìí àwọn èyí sọ̀rọ̀ àwọn èyí sáwọn àfọ̀nfẹ́nu o fatiwa wọn ìdájọ́ wọn òun ni mo sì sọ fún yín ni eléyìí tá a wí náà ọlọmọsá yóò wúlò ọlọmọdé ọjọba lẹjọ aburú fún wa àtẹnitọ wí àtẹnitẹ gbọ níparí mo kí sheikh wa sheikh imran kasi, sí ọlọ́run ọsàn yín lẹ́sàn dáadáa àdúrà tèmi ni pé ọlọ́run níjọ rẹ ni ẹni jìẹta ó di mélòó lónìí ó di mẹ́ẹ̀ẹ́dógún ànitọ́ wa ń jọ èmi lójú torí mo ti wá pẹ́ gbogbo ìgbà tí n bá wá lẹ́wù tí mo fi èyí tí mo wá kẹ́yìn sí kì í ba ń lo òkè sí ni iṣẹ́ kékeré kẹ̀ ń ṣe o ọlọ́mọṣá gbà á lẹ́sìn fún yín o gbogbo tí wọ́n fi ń jó ṣeéṣe bẹ́ẹ̀ fún yín ọlọ́nkọ́mọ́ gbà lọ́wọ́ yín ó fi mọ́ gbogbo àwọn tí ẹlọ́lọ́run rán tí wọ́n ń pẹ̀lú sí ọlọ́run lára yín náà ọlọ́run níjọ́ rẹ̀ àwọn náà bí ọba ti rẹ̀ yín náà ọlọ́run níjọ́ rẹ̀ ní wa. hadha wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammadin. وآله وصحبه أجمعين أستاذنا إمران عبد المجيد wọ́n ní àwọn ní wọ́n ní ká fún àwọn ní ìṣẹ́jú díẹ̀ táwọn ò fi ṣe bisimilah. salaamu aleykum wa rahmatulahi wa barakatu. mo kí àwọn púrúfù wa ọlọ́wọ́n bá wa san wọ́n olóore jùlọ bákan náà ìtọ́jẹ́ kí n gba máìkì yìí ni pé mo ti wà nílùú tí a wà yìí tá a bá máa kà á ní ọdún ọdún méní méjì mẹ́ta láti 1985 àbí 86 sísìn yóò mélòó báwọn bíi 35 to 37 years ni mo ti wà níṣẹ́rí yìí níjọ́ tí ìwọ ìṣẹ́rí yìí bàbá wa ẹlẹ́hàá tọ́jẹ́ àbá tó bí mi àwọn ni wọ́n lo àyè yìí náà níṣẹ́rí yìí rí ṣe wá rí gbogbo ẹni tí ń jẹ́ ara àṣẹrí ọlọ́fin láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé wọ́n di èèyàn bàbá wa bàbá ẹlẹ́hàálẹ̀ kan náà kọ́lọ̀ ń bá wa kẹ́ wọn kọ́ bá wa gẹ̀ wọ́n kábíyèsí wa tàná tá a dé sọ́dọ̀ rẹ̀ nígbà náà tí wọ́n ń jẹ́ kábíyèsí lọ́wọ́ wọ́n wá sí nígbà dé wọ́n sípò padà wọ́n jáde láyé gba àbáná wa jáde láyé láti bí oṣù mélòó sẹ́yìn gbogbo olúwa wà nù wàhálà ta lọ́kàn tí ó jọba àwa náà ti wá pẹ́ nùlú àti fẹ́ dára lu àti dáfọ́bàjẹ́ kù á gbogbo tí bá ń lọ lù náà kì í sẹ́yìn àwa náà àwọn kan náà ti wá bá mi jọ ní pé sheikh àwọn làwọn fẹ́ jọba àwọn míì tún bá pé sheikh àwọn làwọn fẹ́ jọba Ibrahim wọn tún wá mú wáyé dìde ká yóò rí ọ. Ibrahim tó wá ní ọmọ mi lòun náà ará àṣẹrí lòun náà òun náà tó fẹ́ jọba òun náà tó wá rí mi tọ́ dákun Ibrahim jokolẹ̀ ọmọ mi mo pè lónìí bọ́lọ̀ bá fi jọba tán nísìnyí yóò di bàbá wa kábíyèsí ní ilé pè lọ́mọ mi mọ́ àmọ́ gbà tí etí ti jọba ọmọ mi náà ní segin ní jẹ bọ́bá wa dọ̀bá àmọ́ kí bàbá wa kábíyèsí tọ́ ẹni tọ́lọ́wọ́ bá wa yẹn fún sẹ́rí ọlọ́fin tí ó wúlò fún Islam tí ó wúlò fún mùsùlùmí ọlọ́nkọ́ bá wa yẹn. Ibrahim ọlọ́wọ́n bá ń dúró tì ọ́ ọlọ́wọ́n bá ń pẹ̀lú rẹ káníwọ̀ lọ́wọ́n bá ń lò fún sẹ́rí ọlọ́fin tálàfin ọba wa ń bẹ̀ tí sìlámù ọlọ bó ti yẹ kọ́ lọ ọlọ́wọ́n bá fi ọjọba ọlọ́wọ́n bá ń fi ọjọba bí wọ́n ti wáyìí náà gbogbo àwọn yòókù rẹ tẹ́ jọ ń dùn náà wọ́n ti dọ́dọ̀ mi èmi náà mo ní gbogbo yín èèyàn mi náà gbogbo yín kò sẹ́ni tó débẹ̀ tí ò jẹ́ tèmi amẹ́ni tí ń bẹ lọ́hùn kó fi síbẹ̀ lẹ́ni tí ò jọba níbẹ̀ tí sìlámù ọmọ gòkè tí sìlámù ọmọ lọ́wájú ọlọ́wọ́n bá dúró tì o ọlọ́wọ́n bá ń pẹ̀lú rẹ qul Allahumma malikal mulk tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tudillu man tasha biyadikal khair innaka ala kulli shay'in qadir ẹ dà gbogbo jama láàárọ̀ la laago mẹ́jọ ẹ jẹ́ apàdé radinsin laago mẹ́jọ láàárọ̀ la kápàdé radinsin iṣẹ́ ń kọ̀tínú ni gbogbo àwọn afáwa tó wá káàkiri yìí àwọn afáwa pọ̀ níbi tí wọ́n sọ̀rọ̀ laago mẹ́jọ kápàdé lọ́la ṣe é ní gbogbo ẹni oúnjẹ ọ̀sán ti dúró ẹnìkan ti sanwó rẹ̀ ọlọ́wọ́ san kó wálé san rí baba bisimilayi. ọpẹ́ ni fún ọlọ́run ọba gbogbo àwọn tí wọ́n dá sí ètò yìí tí wọ́n fi ìmọ̀ wọn dá sí ọlọ́run aláàánú kó jẹ́ kí mọ̀ náà kó ní àlùbáríkà kó ní ìbùkún gbogbo àwọn tá a wá gbọ́ ọlọ́run aláàánú kó jẹ́ ó jàǹfààní fún wa láyé àti tàlìkì àwọn ìyá wa tán náà ṣe sùúrù fún wa ọlọ́run ọba ọba aláàánú oore ọwọ́ wọn ọlọ́run má jẹ́ ó pòórá o tọwọ́ tí a náà ọlọ́run má jẹ́ ó pòórá bisimilahi rahman rahim rabbana taqabbal minna innaka anta sami'un alim wa tub alayna ya maulana innaka anta tawwabur rahim wa'fu anna waghfir lana warhamna anta maulana fansurna ala alqawmi alkafirin. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم salamu aleykum jama gbogbo ẹni tó bá sọ nǹkan nù bóyá bíi kọ́kọ́rọ́ àbí nǹkan ẹ wá sí ọ́fíìsì níwájú ń bí kẹ wá béèrè àwọn kan tí ẹ bá sọ kẹ wá béèrè nínú ọ́fíìsì mẹ́ẹ̀ lẹ́nu géètì. Uh, Abdul Alim Abdulsalam àwọn òbí rẹ̀ ń béèrè ẹ̀ ń ta o wá síwájú ń bí báyìí wọ́n ti ń béèrè ẹ̀ máa bọ̀ wájú bí Abdul Abdulsalam wọ́n ti ń wá òbí wá síwájú bí báyìí.